أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọlọ́run ọba eléyìí tí ó fi ìgbà kan ní gbogbo àsìkò òní ọlọ́run ọba àlékè ọlá ló ń ṣiṣẹ́ lórí àwa ẹ̀dá bẹ́ẹ̀dá bá ti wá lè ronú sí òun ni ó sì mọ̀ wípé èwo lòun tiẹ̀ lè dúpẹ́ rẹ̀ tán nínú iṣẹ́ tọ́lọ́run ṣe lára wa ṣé ọpẹ́ tọrọ sísọ ni àbí ọpẹ́ tọrọ gbígbọ́ àbí ọpẹ́ ti atẹ́gùn eléyìí tá à ń fà sí mú ló fi jẹ́ sí pé gbogbo ẹ̀dá tí ó bá máa ya apá àṣẹ ọlọ́run pé ọlọ́run ní ẹ ṣe báyìí kọ́ wá rí pé òun ò ní ṣe é ọlọ́run ní ẹ má ṣe báyìí kọ́ wá pé nítorí ọlọ́run ní kéèyàn má ṣe òun náà lòun ó dùn ní wọ́n lòun ó máa ṣe ó kó ronú lẹ́ẹ̀mejì o ó kó ronú wípé gbogbo àwọn nǹkan tóun tiẹ̀ fẹ́ máa lò láti fi lè ya apá àṣẹ ọlọ́run òun náà ta ló fún un ara àdẹ̀ra ọlọ́run tọ́lọ́run ṣe fún òun náà lòun ń lò síbi tọ́lọ́run ọ̀fẹ́ torí ìdí eléyìí gbogbo àwọn ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún wa a dúpẹ́ lórí rẹ̀ ọlọ́run èyí tá a mọ̀ ni èyí tá a mọ̀ ni ìkẹ́ ìgẹ̀ kó mọ bá ànábì kó mọ bá àwọn sọ̀hábà rẹ̀ àti gbọ́n tó fi dáadáa tẹ̀lé ànábì tó fi díjọ́ gbọ́n àlèkè àmọ́ gbọ́n àwọn olùkọ́ ọlọ́mọba san wọ́n lẹ́sùn olórí àwọn òbí tó bí wa ìdùnnú gbogbo àkọ́lọ́n kọ́ mùsàlùmọ́ wa ṣe fún ọ̀bẹ̀rẹ̀ àmọ́ ti yára hàmúrà gbogbo wa náà kọ́ gbàdúrà wa lápapọ̀ àdìsí tí a kà ní ìjẹta náà ni àdìsí àfáwà Muawiya tí wọ́n ń sọ fún wa nípa oore tí ń bẹ ń bi kéèyàn jẹ́ni tí ó lágbọ́yé ẹ̀sìn tá a nábì sọ fún wa yìí pé man yuridillahu bihi khairan yufaqihuhu fid-din ẹni tí ọlọ́run bá gbèrò dáadáa fún ọlọ́run ó fún lágbọ́yé ẹ̀sìn ni a ti ṣàlàyé púpọ̀ lórí àdìsí yìí hádíìsì náà ó ṣe pàtàkì pọ̀ bá a ti tẹnu mọ́ níjọ́ náà bó jẹ́ páwọn yòókù tó ṣáájú náà ṣe pàtàkì torí pé bíi kí ọkọ lágbọ́yé ẹ̀sìn òun ni ó fi máa kí lójúṣe òun lórí ìyàwó kí ló kóun ṣe lórí àwọn ọmọ tóun bí kí làwọn ẹ̀tọ́ òun tó yẹ kóun ṣe fún wọn tí wọ́n ní bùkátà sí ara àgbọ́yé ẹ̀sìn ni máa jẹ́yìn ó ṣe ló ń tọ̀ òun ò fi ní kábàámọ̀ lọ́jọ́ iwájú yálà nípa tó jẹ má àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn tó yẹ kó fún wọn ni àbí ìtọ́ jẹ má ẹ̀kọ́ tayé náà táwọn ọmọ fi gbáyé ara tí ẹ̀sìn sọ fún wa náà ni ẹni tọ́wọ́rùn bá wá fún lágbọ́yé ẹ̀sìn òun ni ọmọ pọ̀yẹ kóun ṣe léyìí bẹ́ẹ̀ náà nìyá ìyá tọ́lọ́run bá sáàràn sí kó náà lágbọ́yé ẹ̀sìn fún un náà pẹ̀lú òun náà ti mọ kí lójúṣe tó yẹ kóun ṣe sí abala ọkọ òun kí ni ẹ̀tọ́ tọkọ òun nígbà lọ́wọ́ òun sígbà tọkọ òun bá ṣe nǹkan kan tó bá sì gbèsè kan tí ọtẹ òun lọ́rùn ṣé kóun náà lọ dúró dé nbì kan ni wípé ó kùbi tí ó gbà nbì kan gbogbo orú obìnrin tóun náà bá ń ṣe eléyìí òun náà yóò jẹka yóò kábàámọ̀ aburú lórí ní tó bá ṣe nì níjọ́ iwájú torí wípé èyí tóun rò pé òun fẹ́ ṣe òun kóun fẹ́ fi dá ọkọ òun láàbẹ́yà òsè nǹkan kan fún òun kò ní mọ̀ pé òun náà lòun ọ̀jẹ̀ tí ó pọ̀ ń bẹ̀ láburú tó tún tara rẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà lọ́mọ tóun náà bá lágbọ̀ọ́yé ẹ̀sìn òun náà mọ̀ pé kán lọ́yẹ kóun ó ṣe sóbi òun lóbi jẹ́ sípàdé ètè yìí tó kó sínú pọ̀ báyìí ṣàlàyé yọ àkànlá mú díẹ̀ ń bẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run èyí tá ó tún máa tẹ̀síwájú nípa rẹ̀ òun náà ni àdìsí àfàwà àbí Sa'id al-Khudri radiyallahu anhu qala qala nabiyyu sallallahu alayhi wa إذا سمعتم النداء فقولوا مثل ما يقول المؤذن متفق عليه àdìsí yìí náà tún fẹ́ kọ́ wa ní ìkan pàtàkì nínú àwọn ẹ̀kọ́ Islam tó sì jẹ́ sí pé lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ lé nínú àwọn ọmọ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ ààyè nírú ẹ̀kọ́ bẹ́ẹ̀ ti ṣòfò mọ́pọ̀lọpọ̀ mùsùlùmí mi lọ́wọ́ látara pé wọn ò mọ àǹfààní tó wà ń bẹ́ẹ̀

أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله أشهد أن رسول الله صلى الله عليه وسلم هيا على الصلاة تواتي ما يمكن أن قوي يقول سلامنا لقوا أخوة لا حول ولا قوة إلا بالله bẹ̀rẹ̀ ayé ààrẹ fẹ́rẹ́ láhàúlẹ̀ ọ̀làkùn wọ́tẹ̀ ilẹ̀ àdúlà. gbogbo àwọn eléyìí ló lẹ́kọ̀ọ́ ní slab àti wọn. bó ṣe wá rí nì kéèyàn wá wí bẹ́ẹ̀ ó ṣe déédéé pé níta níbi sallallahu alaihi wasallam tó ní kàwé. ó ṣe déédéé níta níbi sọ pé kéèyàn ó ṣe déédéé níta níbi ní bákan náà nígbà tá a bá wá parí ẹ̀ tá a bá parí ní muhammadu bá parí irun àdúrà kan bẹ́ẹ̀ tá a máa ṣe lẹ́yìn ẹ̀ allahumma aati muhammad alwasila walfadila wa darajata rafiya wa baathi maqama mahmuda alladhi wata ìbẹ̀wò náà ló dé kò sí ìnákàlá tó lífò lómi àádà ń bẹ ibi tó dé náà nìyẹn kìlàfẹ́ lomi àdúrà yìí sẹ́wọ̀n pé ẹni tí ń fọ́lò muazzin bọ̀ oní ọ̀rọ̀ ti pé àdúrà kan bẹ téèyàn máa ń ẹni tí mohadin ń pè irun lọ́wọ́ ẹ páròyé kan ní í ṣe àbí nǹkan kankan ló bí sí pẹ̀lú ẹ̀ kò ní rántí pé wọ́n ṣàdúrà yìí kí wọ́n là nẹ́bí sọ nípa kéèyàn ṣàrú àdúrà yẹn ànẹ́bí ni ìtumọ̀ àdúrà yẹn ni pé ọlọ́mọba wa fún ànẹ́bí ní àga kata eh, ọlọ́mọba wa fún ànẹ́bí ní wàsílà wàsílà yìí wọ́n lọ béèrè lọ́wọ́ ànẹ́bí ànẹ́bí ni ń jẹ́ wàsílà tá à ń sọ yìí ànẹ́bí ni ipò kan ni tó yẹ pé ọlọ́mọba àlekọ́ lálóhùn tọ́jú rẹ̀ ẹnìkan oṣù náà lòún fẹ́ fún ànẹ́bí wa ni òun wá ń fẹ́ kọ́ jẹ́ pé òun lòún ò ní ipò náà subhanallah gbogbo àwọn mùsùlùmí àmọ́ wa tọrọ ipò ń fún un kó jẹ́ tà nẹ́bí ànẹ́bí wa ní tí ipò yìí bá wá jẹ́ tòun ẹnìkan wa ní tọrọ rẹ̀ kó jẹ́ tòun àfi kó ń tọ̀hún náà rí pẹ̀ òun náà jókòó lálẹ́ kìá wọn. tọ́ tó ayé pẹ́lú náà lèèyàn wá ń sọ tí kò wá tó bẹ́ẹ̀ tí wọn àti nà ó ti pèrún wá ti fẹ́ pèrún kọ́ lọ lójú òkú kọ́ ọmọ wa sọ torí kíni torí kó fi lè rí pẹ̀ ànẹ́bí jókòó lálẹ́ kìá wọn islam ẹ̀rí pa àtẹ̀ka àdìsí yẹn fún àdẹ́bí ni kullu ummatin yadkhuluna aljanna gbogbo ọjọ́ mi ní wà aljanna àfẹ́ ilà àmàlẹ̀ haba àfẹ́ tí o bá wù kọ́ wà aljanna sábà rí pàdísì òun ní sàmù gbàgbọ́ yàrá ni mo gbàgbọ́ yẹ torí gbogbo àwọn ọ̀nà tá a fi lè rálì jẹ́nà gbogbo ẹ̀ lànàbì ti ṣàlàyé fún wa àfẹ́ni tí ó bá wá ya kí ni apọ̀dà yẹ́yẹ́ tọpọlọ ẹ ti jò yẹn yẹn tí ò ní nǹkan fàyè tí ò ní nǹkan tó fẹ́ sí fọpọlọ ẹ ṣe òun òun ní wàá máa gbìyànjú pé ah ìwọ nǹkan tá à nẹbi sọ̀rọ̀ yìí èwo lòun náà mú gẹ́gẹ́ bíi ìtòun náà máa ṣe ń gbogbo gbà tó fi gẹ́sí pé àlìjẹ́n náà ń fẹ́ kò fi ní bọ́ mọ́ òun lọ́wọ́ torí ìdí eléyìí gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyẹn ká ní káwa náà ká kíyè sára gbogbo àwọn bá ń pèrún kì í ṣe péjọ ká máa rò wa jẹ láti mọ jáde nù lé àbí láti mọ pàǹtà bá ń ṣe lọ́wọ́ tì láti gbọ́dọ̀ mọ́ ọmọ àsìkò wo là ń kírun kún tó pèrun mùsùlùmí gbọ́dọ̀ ti múra kalẹ̀ kí ni kí wọ́n bá bá pèrun náà yẹ̀ sọ fún un bí wọ́n bá ti wá ń pèrun àwọn ẹ̀kọ́ tá a máa ní nì ìyẹn náà ni ẹ̀rí wọlé ìtọ́sọ yìí ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ bí òtún tẹ̀lé lóbi kẹ́sí pé ká máa wò bí àwọn àfáàsì máa bí àwọn ọ̀rọ̀ wá ọ̀rọ̀ tí ó tẹ̀lé nísìnyí ara ẹ̀kọ́ ìsìlámù náà ni òun nígbà tí wọ́n bá pèrun tán tábà wọ mọ́sálásí kí láwọn kọ́ ṣe ṣé ẹni tí ó mọ̀gbà tán pèrún tóun ní ọ̀hà rí àwọn àǹfààní tó yẹ kó rí nígbà tí wọ́n bá pèrún tó bá wọ mọ́sálásí torí ìdílé gbogbo eléyìí ń sọ fún wa wípé ní ìmọ̀ tètè palẹ̀ mọ́kalẹ̀ fún tó jẹ mọ́ ọ̀rọ̀ ọ̀run gbogbo aláṣẹ mọ́ sọ fún wa pé ọ̀rọ̀ ìrun wa òun náà ní kíni o òun náà ní ọ̀rọ̀ ọ̀run wa gbogbo ẹni tí ọ̀rọ̀ ìrun rẹ̀ ọ̀bá ti lójútùú ọ̀rọ̀ ọ̀run rẹ̀ lójútùú nù o subhanallah ìrun ọba ti lójútùú ọ̀run ń tọ̀hún ò lójútùú nìyẹn o àbẹ̀lẹ̀ bàtà lánàá àánú ẹ̀ kọ́lọ̀ kó sì wá lẹ́rú tí ó máa gbọ́ tí ó sì máa gbà tí ó sì máa tẹ̀lé tí ó sì máa lò tí ó wá sáǹfààní fún wa láyé ń bí àtijọ́gbọ́n náà lè fi àwọn àtàwátá wí àtàwátá gbọ́ ọlọ́run kó sálò láti tún bí sàyẹn nìkan kan wá sí wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahbihi wa sallim wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.